أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run ọba Ẹlẹ́dàá tó ṣẹ̀dá wa tí ń tọ́jú wa jíjẹ múmu wa tí ò fi wálẹ̀ tí ó gbàgbé wa níbi ìkẹ́ níbi àánú níbi ìdáàbòbò abẹ́lọ́run ọba kó má yọ wá kúrò nínú ìkẹ́ rẹ̀ kó má yọ wá kúrò nínú àánú rẹ̀ kó má yọ wá kúrò nínú kíyèsí rẹ̀ atọrọ kí ọlọ́run àtìgẹ́ rẹ̀ fún olólùfẹ́ ọlọ́run tó jùlọ anabi muhammad ìkí ọlọ́run àtàánú rẹ̀ kó bá gbogbo àwọn anabi ọlọ́run gbogbo ẹni rí àsálàtú tó pọ̀ tí ó ní ìpẹ̀kùn àtikẹ́ àtọ́lá olúwa mi kó lọ bá muhammad akányìndé o kó lọ bá muhammad akórèdè ọlọ́run bá kí anabi bá wa gẹ̀ kún ìkẹ́ àti gẹ̀ tó ti ń ṣe fún bọ̀ wá òun ló lò ní sábàbí tí gbogbo wa fi dẹni ìmọ̀nà ọlọ́run bá wa kẹ́ ẹ bá wa gẹ̀ ẹ́ bá wa gbé sí ipò tó ga jù tó ga jù tó ga jù láwùjọ gbogbo àwọn ànábì ọlọ́run láwùjọ gbogbo ẹni rè wọlé adédè ìfẹ́ tó ní sáà nàbì sallallahu alayhi wa sallam ìkẹ́ náà kó kárí gbogbo ànábì ọlọ́run kó kárí àwọn òbí wa kó kárí àwọn àfa wa kíkẹ́ náà kan gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń wò mí nínú ọkùnrin nínú obìnrin akíra wa pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. Jímọ̀ tèmi tọ́lọ̀ ní kó sojú ẹ̀mí wa yìí ọlọ́njẹ́ asopọ̀ rẹ̀ láyé o ọlọ́njẹ́ ó jẹ́ Jímọ̀ yín Jímọ̀ àlùbáríkà fún wa ní ìrántí gẹ́gẹ́ bá a ṣe máa ń mú wa sí ti ìlú ara wa ní gbogbo ọjọ́ Jímọ̀ èyí tí mo fẹ́ fi ta gbogbo mùsùlùmí jí lọ́kùnrin lóbìnrin ọkàn mùsùlùmí ọkùnrin torí ẹni tó bá rí pé ọ̀rọ̀ hijab la fẹ́ sọ ó lè wọ́n pé àwọn obìnrin wọ́n fẹ́ bá wí kì í ṣàwọ̀ ọkùnrin ọkàn ọkùnrin náà nítorí òun bímọ obìnrin ẹni tí kò bímọ obìnrin ọlábùrú obìnrin ọlẹ́ni tó lè pàṣẹ lélérí lérí obìnrin kódà bó tiẹ̀ wá lóbìnrin kankan ní àráǹdì rẹ̀ ìwọ náà ṣáà ti gbọ́ sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ látijọ́ yìí kì í yé ṣẹlẹ̀ ní ìgbà kan sí ìgbà kan tó bá ṣẹlẹ̀ níbì kan yóò tún lọ pop up níbòmíì ní nàìjíríà ó nínú jẹ́ pé nàìjíríà gẹ́gẹ́ bíi nation bá ṣe láwọn ọ̀mọ̀wé àwọn ọ̀kàwé tó tí gbogbo wa tá a bá bẹ̀rẹ̀ sí ni máa sọ ìbò kàǹkàkàǹkà láàmú sọ ọmọ òyìnbó gún sùn sẹ́yìn òyìnbó tí wọ́n ti sọmọ́ nílùú òyìnbó òyìnbó th century sì sì kún ọmọ nàìjíríà dìsẹ́ ọkọ ẹnu wa àmọ́ tó bá di bí ọgbọ́n àti làákàyè àfẹ́lì pátápátá àmọ́ kàwé ni àìkọ́ pọlọ tẹ́lómi bá wá dá sọ̀rọ̀ ẹ̀hún pé ah, àhá kó ló lè jẹ́ professor ó lè jẹ́ phd holder lẹ́wàá rí i pé ọkàn kàwé ni kò wá educated ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọ̀tàn sí ní làákàyè láfi máa sọ fún ìjọba wa pé o ṣe pàtàkì kẹ́ ẹ bá wa tanná sílùú wa kẹ́ ẹ bá wa ṣe ẹlẹtírísítì àmì ẹ tanná sí làákà ìwà ṣáájú tọ́rẹ́ ni tọ́ bá gọ̀ bẹ́ẹ̀ bá tan alójìn fún kò o kò ní rìnà níbi ìdásí lẹ́tì máa mọ̀ pé a a àṣedédé làákà ìtì làákà ìdúdú lọ gbà lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Nàìjíríà kọ́lọ́n tún làákà ìwà ṣe tọ́rọ̀ bá délẹ̀ báyìí ìlàákà ìlà yọba níbi ìdásí ọ̀rọ̀ ẹ máa rí pé sentiment ní ń gáìdì àwọn èèyàn kì í ṣe intelligence mọ́ ọ̀rọ̀ hijab wá délẹ̀ wípé àwọn ọmọ máa lo hijab lọ́lé ìwé tí wọ́n lò tí wọ́n máa lò ilé ìwé ta ní ilé ìwé ṣèjọba lónìí ni àbí àwọn missionary ni wọ́n ní hijab ẹ ni wọ́n ní ilé ìwé odindi ni eléyàn lọ́tọ̀ yìí tèmi kàn fẹ́ focus lé lérí ní mùsùlùmí tá a bá ká mọ́bi tí ń bá ti ń dá sọ̀rọ̀ tí ó bá ṣe ọ̀rọ̀ dá sí kíní yẹn indicator burúkú ni fún gbogbo ẹni tí bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run pé ìgbé ìpèpè yín kò tí end up síbi success bó ti yẹ nígbà tẹ́ ẹ̀ rí bi pèpè tẹ́ ẹ̀ rí bi preach ẹ̀sìn bó ti yẹ ńlọ́fà táwọn eléyìí fi ṣin ẹ̀sìn gbọ́yé wọ́n bí sínú ìsìláàmù ni ó ti lé lọ́mọ ogójì ọdún kódà ẹlòmíì wọ fifty ẹlòmíì wọ thirty tọ́ba dá sọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ máa ń kí a ṣó ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù lánàá ni ó yẹ kí bẹ́sìkì yìí ti yé ẹ̀ meanwhile ń gbọ́ lecture ó ti gba Islam tipẹ́ bẹ̀tí gbogbo lecture yẹn enlightening ọpọlọ ẹ̀ in tí ó relevant sínú làákàyè rẹ̀ là ń gbé síbẹ̀ ló jẹ́ afẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa hijab kí ni ń jẹ́ hijab ojú wo ni Islam fi wò ní ráńpẹ́ àlàyé pọ̀ lórí ẹ̀ bẹ̀tí ní ráńpẹ́ kí ló yẹ kọ́ ọmọ gẹ́gẹ́ bí basic nípa hijab nítorí wípé ojú tẹ́lómìn fi ń wò ní pé ah ṣe bá a ṣàlàṣọ táwọn ilẹ̀ Yorùbá ńlẹ̀ adúláwọ̀ aláṣà tiwa a nídìí àti lọ́ọ́ mú ìmúra wá láti ilẹ̀ lárúbáwá lárúbáwá ni mò ń múra báyìí náà ẹ jẹ́ amúra bíi tiwa ẹ má jẹ́ afẹ́sìn yìí lè bí mùsùlùmí mi ṣe ronú nù nígbà tí kò kò jókòó tá alukur'ani kọ́ ka kí ni mẹ́sìgì ọlọ́run fóun gan kọ̀ kárí nígbà tí ọba dẹ̀ ti mọ̀ ọ́n ṣe mọ̀ pé àìmọ̀ náà ni ó mọ̀ fi ṣayé àìmọ̀ ni ó fi ṣayé so kí ni Islam ń sọ nípa hijab sójú tá a fi wo hijab náà láfi wo sùtánà tí Christian ń wọ̀ ṣé náà láfi wo ẹkù tí eléégún ń wọ̀ ẹsùn pé tó bá ti fẹ́ ṣèjọsìn rẹ̀ yóò gbé ẹkù yẹn wọ̀ tí christian náà bá fẹ́ ṣẹ̀sìn rẹ̀ ó lè wọ sùtánà láwọn christian tó bá máa ń wọ̀ kì í ṣe gbogbo christian náà so ìjójú tá a fi wò yẹn náà ojú aṣọ ìjọsìn ní hijab jẹ́ ni àbí oníbòmíì tí islam gbé hijab ká ẹ jẹ́ a lọ sínú suratu nur ibi tọ́lọ́run ti bá wa sọ̀rọ̀ gbogbo mùsùlùmí nínú suratu nur àyà thirty one ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní wa kullil mu'minati sọ fún gbogbo ẹni tó bá lóun gbọ́ lọ́wọ́n ọba gbọ́ lóbìnrin ẹni tó bá ní ìjọ àlùkìyàmọ̀ dáhùn lójú pé yọ ṣẹlẹ̀ lóbìnrin ẹni tó bá lóun mọ̀ ìpọ́ lọ́wọ́n ọba ń bẹ òun lọ dáhùn òun ló sì tọ́ kó wọn mọ̀ sìn lóbìnrin gbogbo obìnrin tó bá ní ìgbàgbé pé òun fàyè òun fún ọlọ́run ó dáhùn láti wá sin lọ́run ni nínú obìnrin mo ké sí wọn ké sí gbogbo wọn pé yẹgòdó dùnà mí absọ́rì hìn kí wọ́n máa rẹ ju wọn lẹ̀kan yé wòwòkú o wọ̀yà fásitì náà forójà ó ti sọ tàwọn ọkùnrin ṣáájú o ó ní wáyà fásitì fúrújà hún náà kí wọ́n ṣọ́ abẹ́ wọn kan yé ṣèrànù wàlá yubdina zinata hún náà illa ma zahara minha ẹ̀ṣọ́ tá a dá mọ́ wọn àtẹ̀ṣọ́ táwọn náà tọwọ́ ara wọn tọwọ́ ara wọn hun ẹ̀ṣọ́ àdámọ́ obìnrin ní bá a ṣe dá ara rẹ̀ gẹ́gẹ́ ẹ̀ṣọ́ ni fọkùnrin ẹ̀ṣọ́ ni fóbìnrin tọkùnrin bá ń rí ọkùnrin yóò mọ fantasize pé ah ọ̀rẹ́ wa ẹ̀gbọ́ ọlọ́run ṣiṣẹ́ sí i lára gbogbo ti ń bẹ lára obìnrin tí mo dọkùnrin láàmú yẹn ẹ̀ṣọ́ la fi ṣe fóbìnrin ẹ rí kóbìnrin tí ó bá ní inú rẹ̀ ó máa bàjẹ́ ni obìnrin tí gbáyà rẹ̀ bá dàbí tọkùnrin yóò máa tì òun náà lójú kékeré tí gbáyà tèmi wá jọ tọkùnrin kọjọ́ tóbìnrin bíi bíi tiẹ̀ nítorí ẹ̀ṣọ́ ni tọkùnrin mọ́ ti torí ẹ̀ fẹ́ yàwó nítorí ẹ̀ ẹ̀ṣọ́ ni ẹni tọ́lọ̀ ń bá dá nínú obìnrin tó bá nígbà yàtọ̀ lẹ́yìn tó ní gbogbo tóbìnrin máa ń ní nínú gbogbo ìran tẹ́wà pín sí ẹ̀wà máa wà níbi irun ẹ̀wà obìnrin á máa wà níbi ọrùn ẹwà máa wà níbi ètè ẹwà máa wà níbi ẹyinjú ibi tí ẹwà parí sí lára obìnrin wọn ló lé ní fifteen gbogbo ibi tẹwà máa sá sí pátápátá ẹ̀ṣọ́ zina ní gbogbo ẹ̀ kan ń bẹ fúnra obìnrin alọ nínú láṣọ tí ká aṣọ wálé ayé tá ń wáyé fúnra aṣọ external ẹṣọ ni tá a fi kún ara wa bẹẹ náà ni bẹ́ẹ̀ ni ẹgbà ọwọ́ ẹgbà ọrùn ẹgbà ẹsẹ̀ gbogbo ibi tá a máa de nǹkan mọ́ tóbìnrin máa fi ṣẹ̀ṣọ́ àti kúnkún nǹkan sójú gbogbo nǹkan tá attach mára láti fi ṣẹ̀ṣọ́ ara gbogbo ẹ̀ pàápàá ọlọ́run ní wàlá ibùdí iná sí iná táhùn nà àwọn ẹ̀ṣọ́ wọ̀nyí wọn gbọ́dọ̀ gbé hàn síta ilà màvọ́ hara minha àyàfi yìí tó bá jẹ́ pé by default a hàn síta ẹ kọ bí ọwọ́ ọrùn ọwọ́ báyìí wọ́n yọ̀ǹda fóbìnrin ń pé kó hàn síta obìnrin mùsùlùmí ojú báyìí wọ́n yọ̀ǹda fún un kó hàn síta gbogbo tó bá ti yẹ lẹ́yìn méjèèjì yìí àgbọ́yé tá a gbọ́yé nínú àyà yìí ni pé kọ̀tọ́kọ́ hàn síta òhò obìnrin ni obìnrin mùsùlùmí lẹ́yìn ọwọ́ rẹ̀ báyìí ọrùn ọwọ́ ọrùn ọwọ́ báyìí ẹ̀hẹ́n àtọ́jú ti ń jẹ́ fèsì ẹ̀ lẹ́yìn méjèèjì yẹn kọ̀tọ́ fún un kíbi kankan hàn ní ara rẹ̀ gbogbo àwọn àyè yòókù pátápátá òhò ló jẹ́ fún un ọtún wá dìpẹ́ǹdì nínú àwọn fámìlì mẹ́mbà rẹ̀ èèyàn mélòó ló lè rí ìran kọ̀ọ̀kan nínú òhò rẹ̀ ọlọ́run sọ nínú àyà yìí ìyẹn kọ́ la fẹ́ nẹ́nubà in detail tá a bá ní a detail yẹ a mọ̀ sọ̀rọ̀ nípa kí ni position niqab ṣé dandan ni kóbìnrin ó bójú àbí kì í ṣe dandan ara àwọn scholars tí ó sọ pé dandan ni kóbìnrin ó máa bójú àwọn náà láwọn atótónu kọ̀ọ̀kan ó sì ní bá ṣe interpret àyà yìí lọ́dọ̀ tiwa interpretation wọn correct kì í ṣe dandan kóbìnrin ó bójú nínú Islam ó dá sunna ni sunna ni ládàá bẹ́ẹ̀ fóbìnrin tó bá lè ṣe inú ẹ̀sìn ló wà àwọn kan tún sọ pé kò sí inú ẹ̀sìn ìsọkúsọ míì tún nù àmọ́ inú ẹ̀sìn ló wà sunna ni ẹni bá lè ṣe ládàá bẹ́ẹ̀ ẹ àmọ́ ń pé ṣe dandan ni kì í ṣe dandan ó bá jẹ́ dandan ni orí irun ló yẹ kó ti ṣe dandan jù àwa àti yín sì fẹnu kò wípé lórí irun o ó tọ́ fóbìnrin láti ṣíjú lẹ̀ gẹ́gẹ́ wa obìnrin tí ó wá sí mọ́ṣáláṣí tọkùnrin wà tó yẹ kí lásìkò anabi sallallahu alayhi wa sallam wọn kì í wọn dìtáàchì lẹ mọ́sálásí wọn dẹ̀dẹ̀ máa kéte ayé obìnrin yàtọ̀ àwọn obìnrin máa rọkùnrin ọkùnrin ọkùnrin tó bá wẹ̀yìn yóò robìnrin obìnrin tó bá wájú yóò rọkùnrin lásìkò anabi sallallahu bí mọ́sálásí ṣe rí nìyẹn so anabi tó wá yọ̀ǹda fún wọn kan sí júlẹ̀ mọ́sálásí túmọ̀ rẹ̀ ní pé tó bá jẹ́ hòhò ni ṣebí nu ṣùrùtù sọ̀láàtì ni sitiru làwọn ra wa ẹ máa lọ mọ́ pínpín àwòrán tù sọ̀láàtì yàtọ̀ sí àwòrán tù náà anabi kọ́ ló pín bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ibi àkórí ọ̀rọ̀ wa ni pé kò ṣe dandan atótónu pọ̀ o ẹjọ́ kan tí gbogbo àwọn láàfáà máa fi gbogbo gbàrò ni o ṣe dandan ní ká ló nìkan kóbìnrin ó lo nìkan bù ní àbí èṣe dandan ibi tí ọ̀pọ̀lọpọ̀ dúró sí ni pé kì í ṣe dandan tọ́lọ́ ní illa ma zahara minha èyí tọ́lọ́ ń dẹ̀ wí nínú suratu nuru yìí òun ló dé gbẹ̀yìn sí ìtò ti wí nínú suratul ahzab ahzab ló ṣáájú suratu nuru léyìí tó jù nínú ọ̀rọ̀ àwọn mímọ́ àwọn scholarly discussion lélẹ́yìí tí kò ní wùn mí kí n mẹ́nu lọ́bẹ̀ púpọ̀ àwọn tá sì ní kóbìnrin ó tiẹ̀ wulẹ̀ bójú ò sí nú ẹ̀sìn rárá rárá àṣà alárúbá lásán ni ìsọkúsọ míì tún nìyẹn ìsọkúsọ tí ò nípìlẹ̀ rárá ọ̀tọ̀ ni ká sọ pé nǹkan ò ṣe dandan ó wá yàtọ̀ sí ká sọ pé kò sí nú ẹ̀sìn ẹ àwẹ̀ tá ń gbà nù ṣàbàn àwẹ̀ tá ń gbà tó bá dijọ́ àràfá àwẹ̀ tá ń gbà tẹ gbogbo àwọn àwẹ̀ tàtàwà àti náfìlò òru náfìlò ọ̀sán gbogbo àwọn iṣẹ́ tá ń ṣe yẹn ṣé ń bẹ nú ẹ̀sìn àbí ò sí nú ẹ̀sìn wọn èyí ṣe dandan ó sì wà nú ẹ̀sìn sọkàn nìkan ò sínú ẹ̀sìn ẹlòmíì ọ̀rọ̀ ó máa dàrú mẹ́lòmíì lọ́wọ́ tó bá ní kò sínú ẹ̀sìn yọ máa lọ mọ́rọ̀ àwọn àfa àtàn ní kò sí dandan wa ní tán sọ ọ̀tọ̀ wọ́n ní ò ṣe dandan àmọ́ súnà ni ìyẹn ní kó ẹni bá ṣe yóò gbàlada mustahabu ni ẹni bá ṣe àgbàlada ẹni tí ó bá ṣe kò níyà tí ó jẹ àmọ́ kóbìnrin ọkọ va gbogbo ibi tó kù nínú ara rẹ̀ tó bá ti yàtọ̀ sójú àtọwọ́ dandan lélẹ́yìn o ẹnu ọ̀tà ṣe gbogbo scholar Islam for several centuries tí anabi sallallahu alayhi wa sallam ti lọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀dàrú lérí ẹ̀ pé kóbìnrin ó kọ́va obìnrin tó ti bàlágà kó kọ́va àwọn àyè yẹn fún ọkùnrin tí ọ̀tọ́ kò rí ẹ tó ti yẹ lẹ́yìn bàbá rẹ̀ ọkọ rẹ̀ àtàwọn ẹlòmíì tọ́lọ̀ ń dákọ nínú vaasi tí màá fẹ́ kí kálukú náà lọ wò lọ́wọ́ rẹ̀ pé àwọn wo ló lè rí ara obìnrin déédéé òsì ń kálukú lè rí nínú ara obìnrin tó bá kódà ó bá jóbìnrin ẹgbẹ́ rẹ̀ so avasi náà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn èyí tí ò sínú vaasi yìí bá hadith anabi sallallahu alayhi wa sallam wa n ta fẹ́ mú jáde ńbẹ̀ ni pé requirement islam ni kóbìnrin ó cover kò ní di kó kó kó jẹ́ sí pé nígbà tó nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ kírun àbí nígbà tó bá fẹ́ ṣe hajj àbí nígbà kò yẹ ṣègbà tá a bá ń ṣèjọsìn ní islam béèrè fún kóbìnrin ó cover anytime nígbà tí ó ti wà níbi táwọn ọkùnrin tí kò tọ́ kí wọ́n rí hóhó rẹ̀ àtàwọn àyè tá a dákọ lára rẹ̀ yìí tí kí wọ́n rí tó ti wà pẹ̀lú wọn ó gbọ́dọ̀ cover ó cover gbogbo àwọn àyè tá a sọ yìí yàtọ̀ sí fèsì ẹ̀ àti ọwọ́ rẹ̀ ẹ̀sìn ló béèrè ẹ̀ lọ́wọ́ wa lẹ́ẹ̀fìrí tọmọbìnrin mùsùlùmí bá ń lọ sọ́jà yóò lo hijab so ó yàtọ̀ sí ṣẹlẹ̀ ò lẹ́rìí tẹ́ pé yóò wá lo sùtá yóò wọ ń lọ sọ́jà ní òkè ṣe ń pọ́ fẹ́ ń gba chọ́ọ̀chì bọ̀ wá lọ́wọ́ aya ọjà ó ń lọ sọ́jà yóò wá wọ sùtá náà nítorí ń pọ́ fẹ́ lọ sọ́jà nítorí pé sì yín ò béèrè ẹ̀ lọ́wọ́ kódà sì yín ò wulẹ̀ béèrè ẹ̀ lọ́wọ́ yín tẹ́ bá fẹ́ lọ fún service but ẹ̀yin lẹ lẹ̀sìn ló lẹ̀sìn ẹ̀ ó ju àwọn tán bá sọ pé bẹ́sìn àwọn àwọn define ẹ̀sìn wọn ó dà kó wá burú tó bá ẹ pẹ́sìn yín béèrè ẹ̀ lọ́wọ́ yín náà mùsùlùmí kan sọ fún yín pé kẹ́ ẹ mọ̀ wọ tiyín náà wá sí skul <laughs> ẹ wọ́ wá tó bá spẹ́sìn yín ní béèrè ẹ̀ lọ́wọ́ yín tó bá jẹ́ spẹ́sìn yín rìkwáyà rẹ̀ o kò sábúrú constitution nàìjíríà fún yín láǹfààní àti exercise right yín kẹ́ni kẹ́lòmí ọmọ exercise tiẹ̀ yẹn níbẹ̀ yẹn ni àṣejù wà extremism nìyẹn ẹ̀ ń fa wàhálà yìí tí mo fẹ́ kó yé gbogbo mùsùlùmí tí ń gbọ́ mi ní pé ojú òlu ẹ̀ kó fi wo hijab requirement ẹ̀sìn ni fóbìnrin tí ó bá ti rọ̀ ọ́ lọ́rùn kó jẹ́wọ́ pé ah mi béèrè lọ́wọ́ mi a máa ń gbìyànjú bá ṣe lágbára àti ṣẹ̀sìn mọ́ kò tí ì rọ̀ mí lọ́rùn ni ìyẹn yàtọ̀ sí kó sọ pé kò nítumọ̀ náà wọn kan lọ́lọ́run fẹ́ wò sẹ́mọ́ dúdú sọkúsọ tọmọ Yorùbá máa ń sọ tí ọba ti nìkan ṣe yẹn kólòbó tí wọ́n fi wọn Christianity tí wọ́n fi wọn ẹ̀sìn míì kò tọ́ fún ọmọ mùsùlùmí kó fi kólòbó yẹn wọ́n fún rẹ̀ náà ọ̀ ṣe rẹ̀ lábòsí n tá à ń pè ní equity òun ni kẹ́ ẹ fún kálukú ní ntọ́ bá tọ́ sí tọ́ bá fẹ́ yàwó méjì tíyàwó kan bímọ mẹ́wàá fún ọ ìkan bímọ méjì ó wá ń fún ẹni tó bímọ méjì àtẹni tó bímọ mẹ́wàá lówó kan náà ó ti yẹn ẹni tó bímọ mẹ́wàá jẹ ó ti yẹn jẹ ó gbọ́dọ̀ sọ pé orí òjò orí bùkátà tó fẹ́ fowó ṣe pọ̀ ju tẹnì lọ ìyẹn náà ń pè ní equity ó yàtọ̀ sí equality kólòbó tó fi wọn ẹ̀tọ́ mùsùlùmí àti bẹ́sìn rẹ̀ ṣe rí ẹ̀ ní change definition ẹ̀sìn rẹ̀ nítorí kó lè fíksì kẹ́lẹ́ fíksì ẹ̀ sí matrix kan tí ẹ ti gbé kalẹ̀ pé òkè bí christianity ṣe ń wọ́ọ̀kì ní islam náà ẹ make sure pé òun náà wọ́ọ̀kì kọjá bẹ́ẹ̀ ẹ dẹ̀sìn yẹn rú ẹ fún un lẹ́tọ̀ọ́ kó ṣẹ̀sìn rẹ̀ bẹ́sìn ẹ ṣe béèrè lọ́wọ́ ẹ̀ tó bá wà nínú ẹ̀sìn eléégún pé kán máa wọ aṣọ yẹn káàkiri always twenty four seven ní gbogbo ọdún wọn tí wọ́n fi kú ẹ kí wọ́n wọ̀ wá lè wé àmọ́ kán establish ẹ̀ pé ń ẹ̀sìn àwọn bẹ́ẹ̀ kí christian náà establish ẹ̀ pé ẹ̀sìn àwọn kí sultana yìí máa wà lọ́rùn àwọn always tán bá ti rí establish kò sí problem kí wọ́n wọ̀ wọ iléèwé tó bá ti jẹ́ public tìjọba àmọ́ kẹ́ nígbà táwọn òwò tiwa yìí náà gbọ́dọ̀ wọ tí aburú ni etí láńlọ́ọ̀dù kan bá gbélé kalẹ̀ ọwa òfìlé rẹ́ǹtì fún ẹ̀yìn bíi mẹ́ta ẹnìkan mùsùlùmí ẹnìkan kì í kìrìsìtẹ́nì ẹnìkan òun jẹ́ ẹlẹ́sìn eégún lápèjúwe àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n máa ń sábà wọṣọ náà kọ́ ẹ̀ kó méjèèjì ẹnìkẹ́rin jẹ́ òun jọ́ máa òun jọmọ India lápèjúwe ń ṣẹ̀sìn sí àwọn tó máa wí láwà ní tó máa wọ tọ̀bánì tí wọ́n ṣe mùsùlùmí yẹn ni o àbí ẹjẹ́ àti ẹ̀ límìtì ẹ̀ lórí àwọn ẹ̀sìn tó wà Nàìjíríà wọ́n á kó yín sínú ilé wọ́n fi lé rẹ́ǹtì fún yín ilé tó fẹ̀ ní fílà ńláńlá tó tóbi tó gbáàyè ni mùsùlùmí ń tiẹ̀ ó ní mọ́tò mẹ́ta lápèjúwe àbí mọ́tò mẹ́rin ẹ kìrìsìtẹ́nì ní mọ́tò ẹyọ kan ẹni tí ń tún ṣẹ̀sìn mí ẹ̀sìn wọlá tún mú wá ẹ̀sìn ẹ̀sìn eégún òun náà ní mọ́tò kan ẹ dẹ̀ fẹ́ jọ páàkì sínú parking space tó gba mọ́tò fifteen àyè gbà yín láńlọ́ọ̀dù tó fi lẹ́lẹ̀ fún yín ó náà tó pé ẹ ṣe bó bá ṣe wù yín àyè gba gbogbo yín ẹnìkan níjẹ nìkan lọ yẹn kò túmọ̀ yìí pé ó fara ní ẹlòmíì tí ò ní tó wọ́n tún wá ní àyè kan tán ní kẹ́ ẹ mọ́ páàkì ẹja sọ pé ọ̀kadà lápèjúwe ẹ mọ́ páàkì àwọn ọ̀kadà yín síbi ẹni tó bá lọ́kadà kìrìsìtẹ́nì lọ́kadà ẹ ẹ eléégún lọ́kadà mùsùlùmí ò lọ́kadà tí ó páàkì síbẹ̀ kò á ní nítorí pé òun ọlọ́kadà kọ́ wá lọ mú àyè kan bẹ́ẹ̀ kọ́ wá sílé ẹ̀ pa kò ní ẹni torí tóun bá lọ́kadà ní ibẹ̀ lòun ọba máa páàkì ẹ̀ sí fi ilẹ̀ fáwọn tó lọ́kadà nígbà tí wò ó ti ní wà reasonable ok nígbà tí wọ́n wá ní mọ́tò mẹ́ta tó ní mẹ́rin tó sì di ẹlòmíì lọ́wọ́ kìsẹ́ni náà gbọ́dọ̀ dé kó ní ẹ nígbà tí ó sì ẹ́ ẹyọ kan làwa nìyẹn kọ́ lọ ta gbogbo mọ́tò rẹ yòókù ẹyọ kan náà gbọ́dọ̀ páàkì ẹni tó nílé lóhùn ti gba gbogbo yín láyè kẹ́ practice ẹ̀sìn kẹ́ exercise fundamental right yín kẹ́nìkan wá fẹ́ di ẹlòmíì lọ́wọ́ mú pé nígbà táwo ló ti wá báyìí ìwọ náà gbọ́dọ̀ ló tiẹ̀ ẹ̀yin lẹ́ mọ́ ń tẹ́rí tẹ́ fi ló ti yín ẹ jẹ́ kẹ́ni tó fẹ́ ló ti ó ló tiẹ̀ so látara bẹ́ẹ̀ àṣẹ ọlọ́wọ́n ọba commandment ọlọ́wọ́n ọba ní hijab fóbìnrin mùsùlùmí tó bá ti mọkùnrin nítorí wípé láti lè dẹ́kun bàjẹ́ ni láti lè dẹ́kun fìtínà ni torí wọ́n ti tọ́ bọ̀ lákàyè obìnrin mi náà òun náà mọ òun pé ẹ ṣe jáàbù yẹn tó wá ṣe dandan ni ẹ tọ́lọ̀ wá tó wá béèrè ẹ̀ lọ́wọ́ wa ni ṣe rí mọ́ra mi ń bẹ ta ni nínú Islam ta ni nínú Islam tó yẹ pé ìmúra ẹ̀ṣọ́ ẹ̀sìn lásán ni kì í ṣe dandan tó bá yẹ pé kírísítẹ́nì fẹ́ ágì pé ok ńgbà táwa náà ní sùtánà tá a ní aṣọ kan ẹjẹ́ àmọ́ ẹgbẹ́ aṣọ yìí wá sí skul ṣé yọ tẹ̀yìn lọ́rùn ká mọ́ gbé wá sí NYSC ká mọ́ gbé wá sí gbogbo public affairs ṣé yọ tẹ̀yìn náà lọ́rùn tabala ní problem pẹ̀lú ẹ̀bẹ̀ ẹ aláwọ̀ àwa mùsùlùmí tá a bá jọkùnrin láti mọ ìwé láwà nínú àwa léwe ṣẹ̀ǹpá ìwé wa láti mọ wo àbáyà wa léwe ṣẹ̀ǹpá ìwé wa tórẹ́sìn ò béèrè ẹ̀ lọ́wọ́ wa ẹ̀ṣọ́ lásán ni tí wọ́n máa fi ṣẹ̀ṣọ́ ńlẹ̀ lárúbáwá ànábì dẹ̀ múra bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹni bá fẹ́ kọ́ṣe nínú mùsùlùmí ó lè wọ̀ ọ́ àmọ́ nígbà tá a mọ̀ pé ẹ̀sìn oblige wa láti ṣe àwọ̀ wa léwe rí èyí tẹ̀sìn ọ̀bùlájì wa láti ṣe ni kóbìnrin ó gbo kó lo hijab lọ́fà tóbìnrin mùsùlùmí ò fi ta kúkú òun gbọ́dọ̀ lò ó òbí ọmọbìnrin mùsùlùmí yóò ta kúkú ọmọ òun gbọ́dọ̀ lo hijab kì í ṣe láti disturb yín tó bá yẹ pé láti sọ pé ẹ ńgbà tẹ́lẹ́gùn náà ti daṣọ bórí àwa náà ó ṣe àwìláwà ní àwọ̀ àwàlìkí gbogbo tẹ̀sìn wọ ọ̀bùlájì wa àti ṣe gbogbo ẹ̀ lámọ̀ ṣe wá léèwé but our reasonable enough èyí tẹ̀sìn wa béèrè lọ́wọ́ wa nìkan ni and try láti exercise níta expect ni pé ẹni tọ́lọ̀ ń bá tàn mọ́lẹ̀ sí lọ́pọlọ nínú ẹlẹ́sìn míì tí èṣẹ́ sìn wá ó yẹ kó lè ṣe investigation pé òkè kí ni ń ṣẹlẹ̀ gangan ẹ ìjọba wa èyí tẹ́ fi mójútó ọ̀rọ̀ pé a fẹ́ ṣe náà sí nàìjíríà àáfà náà twenty four seven èmi ò bá ní ẹ fa náà sínú làákàyè àwọn èèyàn ẹ jẹ́ àkọ́kọ́ tí làákàyè àwọn èèyàn tan náà síbẹ̀ ẹni tí làákàyè rẹ̀ bá ṣókùnkùn bẹ́ẹ̀ bá tan alójìn fún bẹ́ẹ̀ bá tan náà fún jù bẹ́ẹ̀ lọ bá ponú kò ní rí o ẹ educate àwọn yẹn ẹ enlightening wa ẹ invest lórí education kọ́mọ Yorùbá kọ́mọ Nàìjíríà ọmọ bí yẹn ṣe máa ronú straight àìmọ̀ bá ṣe máa ronú straight níbi gbogbo terrorism àti gbogbo agitations wàhálà lọ́tún lọ́sì ìkẹ́ni tí ó kàwé ó máa sọ pé ẹ wá gba Yorùbá nation mo mo lè pè mọ́ ránṣẹ́ látòrí afẹ́fẹ́ ẹ imagine ẹni tí ò lè define a nation nígbà tẹ ti kó bá education tẹ́ ti kó bá system ntí mọ́ gbẹ̀yìn ẹ̀ lẹ́yìn rí yẹn ibẹ̀ kọ́ la fẹ́ yà ọ̀rọ̀ hijab ẹja filaka àfilà ká ìwò ẹ má jẹ́ àfi sẹ́ńtímẹ́ǹtì wò kí lẹ́sìn mùsùlùmí béèrè lọ́wọ́ mùsùlùmí òun ni kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ kàn sọ pé ẹnìgbà tẹ fẹ́ báyìí àwọn náà fẹ́ ṣe báyìí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ fẹ́ ni kí mùsùlùmí náà wò sùn ni ẹ ẹ ń kírísítẹ́nì ẹ ẹ olùdé ẹ ń olùdé àwọn ṣe sáfíìsì wọn gba kùránì pé mùsùlùmí tó bá lóun ń jà ń jìjẹ̀bi ni pé friday ó gbọdọ̀ jẹ́ jí ọlúdé ìjẹ̀bi ni torí ní tí kùránì sọ fún wa in fact contrary ni kùránì preach ọjọ́ tó bá di jọ jímọ̀ o ìdákùtì yà ti sọ̀lá ẹ bá ti sálámà tán fantasy rúfin láàrídì ọlọ́ọ̀ni mo yàn dá yín ẹ tú kẹ́ ẹ máa lọ wábùtẹ̀ wúmi fọ́dílì láàyè ẹni tó bá fẹ́ wá jíjẹ mímu tó fẹ́ ṣòwò lọ mo yàn dá yín díẹ̀ náà mo ní ìdínú àsìkò yín jọ jímọ̀ bọ́lọ̀ ṣe sọ fún wa nìyẹn nù suratul Jumu'ah nínú Qur'an tọ́lọ̀ ń sọ fún torí ń pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn Júù tí Islam bá ní Madina ìjọ sátọ̀dẹ̀ ó ṣèwọ̀ fún wọn kan transact kan tà kan rà ìdẹ̀ ń dùn wọ́n ń bà wọ́n nú jẹ́ pé àwọn fẹ́ máa fojoojúmọ́ ṣe títà rírà ọlọ́run wá restrict wọn ló di ìdíjọ́ ọ wá relax fáwọn mùsùlùmí pé restriction tó wà fáwọn Júù kò ní sí fẹ́yìn tó bá ti dijọ́ Jímọ̀ o ẹ̀yin ẹ̀ta kẹ́ra tó bá bó bá ṣe wọ̀nyí ẹnu pé tán ìzánù díẹ̀ lè sọ láti mi ìyá omi ìjùmọ̀ tán bá ti pèrún fàṣàwọn ìlà díkìrì ẹpa ń tẹ̀ ń ṣe tì ẹpa kátàkárà tì wàdàrú bẹ́ẹ̀ ẹ lọ dọ́lọ̀ wọn ọba lóhùn tẹ́ bá dẹ̀ ti sálámà mo yọ̀ǹda yín ẹ lọ wá jíjẹ múmu kẹ́ wá ọlá kẹ́ ẹ wọ́là ṣiṣẹ́ so contrary la rí nù ìwé tiwa ká máa jíjẹ bí ká máa sọ pé dandan agbọ́dọ̀ gbọ́lú déjọ́ Friday à ń jíjẹ bí ní àní basis fún bẹ́ẹ̀ náà ni kìrìsìtẹ́nì tó bá dé tó bá ní ẹ ẹ nígbà tẹ́ tí wàá ń wọ ìjáàbù yìí nísìn àá náà wọ sùtánà wa àá náà kábàáyà wa o àá kó láwà níwá o àá ní nǹkan mi o kódà a kó ọ̀pá wa ká máa fọ̀pá tẹ̀lẹ̀ nínú tá nàbí sọ̀rọ̀ sọ́là mọ̀ ẹ́ ṣe ń jọ́ tí ń bẹ láyé náà a kó ọ̀pá wa sí skul so a ti fẹ́ fi àìmọ̀ kan a ti fẹ́ fi gbára wọn pẹ̀lú àìmọ̀ kan nìyẹn ẹ jẹ́ ká jẹ́ kí ìjọba wa kí kí wọ́n sọ̀rọ̀ ibi tí àlàáfíà bá wà ibi tí làákàyè bá wà kí wọ́n tọ́ wa ń kà ká lè ríra wa bá gbé pẹ̀lú àlàáfíà mẹ́sẹ̀gì tèmi lọ fún gbogbo mùsùlùmí lọkùnrin àti lóbìnrin tóun náà máa ronú pé kí ní í ṣe àwa mùsùlùmí gan ṣé ìpá wà là ń fa wàhálà kì ṣe pà wàhálà lẹ ntẹ́sìn wa béèrè lọ́wọ́ wa tó ṣe dandan ẹlòmíín ní ẹkọ́ ọmọ lọ islamic school ṣé bí public school ìjọba ìjọba ní ká mọ̀ bọ̀ wá nínú ilé òun láńlọ́ọ̀dù lòun gbà wá láyè ká páàkì mọ́tò mẹ́rin ẹnìkan tẹ́nàǹtì bíi tiwa ń sọ pé àgbọ̀dọ̀ páàkì ah, tẹ́nàǹtì yẹn lẹ́dì lọ́mọ ẹ̀ ní sọ pé kákó jáde ńlé ńtó kákó jáde ńlé láńlọ́ọ̀dù tó gbà wá láàyè ó mọ̀rọ́ dá sí nìyẹn náà nǹkan ò yí ọ àfi ká jẹ́ wo yé wa gbogbo àwọn mùsùlùmí tá a bá fẹ́ dá sọ̀rọ̀ gbogbo mùsùlùmí lóbìnrin náà tí ìjáàbù ní lára láti máa wọ̀ ọlọ́run ló béèrè rẹ̀ lọ́wọ́ rẹ o káfíyẹn náà pass message fún gbogbo ẹni tí ìjáàbúrò lójú àti máa wọ̀ tó ń mọ òun pèsè bá aṣọ lásán ni àwọn èèyàn sì ìjáàbù gbọ́yé ńlẹ̀ Yorùbá gèlè ni wọ́n máa ń pè ní ìjáàbù wọn pe mo borí àmọ́ borí náà bá ní àwọn olo ìjáàbù yóò ní àmọ́ borí mi ò ṣe ẹ́ mi kì í ṣirun mi lẹ̀ <laughs> irun kọ́ wọn ní òbò àyà làkà fún ọ yìí o àyà ni kò kọ́fà gbogbo ibi tó yẹ kó ibi tẹ̀sọ́ wà àyàfi ibi tó bá hàn tí bá máa hàn by default ó ní láti wà ń ta Toro bukata sọ́wọ́ ntọ́ fẹ́ bùkátà tó fẹ́ fọwọ́ ṣe pọ̀ bùkátà tó fojú ṣe pọ̀ nígbà tá a bá ń ṣe shahadat nígbà tá a bá ń ṣe nikah nígbà tá a bá tọrọ bá di ọ̀rọ̀ nípa àwọn àjáàtú tíyẹn máa ń ṣe nínú day to day life ẹ̀ tó bukata sí ojú ojú àtọwọ́ àtọwọ́ tẹ bá ní kó bu ọwọ́ tẹ bá ní kó bu ojú yóò ní í lára lọ́lọ́run ní ìlàmọ́ the haramin ha interpretation tó gbádùn jù fún àyà yẹn nìyẹn àyàfi nǹkan tó ẹ́sìkì by default ó ní láti máa hàn gẹ́gẹ́ bí bùkátà ẹni pé àsìkò tá a bá ń ṣe hajj náà ìsìláàmù aláwọ̀ obìnrin bẹ́ẹ̀rù ṣe pọ̀ tó tọkùnrin àtọ́bìnrin mix papọ̀ lásìkò hajj tó ìsìláàmù ní kóbìnrin ẹ kóbìnrin ó ṣíjú lẹ̀ kódà ọ̀rọ̀ tó lálàáfíà jù ni pé kò yẹ kó bojú tó bá tún bojú kò tún ṣe é dà ọ̀rọ̀ tó lálàáfíà jù nù lásìkò hajj so tó bá jẹ́ hòhò lójú obìnrin kò ní tọ́ fún kó ṣíjú lẹ̀ lásìkò yẹn níta n tọ́ láti mú jáde ńbẹ̀ ni pé ẹ̀sìn rẹ béèrè lọ́wọ́ rẹ kó kọ́va ara rẹ wo obìnrin n tó fi ṣe bẹ́ẹ̀ rí ibi tí Islam ti ṣàánú rẹ pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí béèrè kọ́ aṣọ olóore rẹ nítorí olóore obìnrin ní Islam gbogbo obìnrin mùsùlùmí olóore rẹ ní Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tí Islam dé wọ́n mọ́ pa obìnrin tọ́mọ tẹ́tí lárúbáwá bá bímọ obìnrin yóò lù palẹ̀ kan náà yóò dẹ̀ lọ́ọ́ rì mọ́lẹ̀ àṣà wọn nìyẹn gẹ́gẹ́ bíi pé wọ́n rí i pé obìnrin liability lásán ni ẹ̀rù ẹni tí ó bá ti lówó lọ́wọ́ tó bá ti ń kọ́ ọmọbìnrin lòún bí ńlọ pa ńlọ rí ma ó bá jẹ́ ọmọkùnrin yóò tọ́jú ẹ̀ ọmọ ìpínlẹ̀ tó ń bá ti tọ́jú ẹ̀ fọdún mélòó kan nísìn ọ̀wọ́n tarí ẹ̀ síta kọ́ ọmọ lọ wó wá obìnrin ò tarí síta wọ́n sọ pé liability ni ó jẹ́ fóun àdánwò ni ó jẹ́ fóun òun kàn máa ń wọlé e lérí ni ntòkù ni pé kó wọn lọ lù pa kó wọn pa kó wọn bò mọ́lẹ̀ Islam ló dé ló jà fóbìnrin lọ́sọ̀ọ́ dé wọ̀ pé ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wá ìdálmọ̀ húdàtú sú ìlàtì bí ayé ìdẹ́nbí ń kùtì láti. wàlá taqtulu awladakum khashyata imlakin òfin òfin àyà pọ̀ nu kùránì ẹ má pa àwọn ọmọ yín mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń rí ọmọ mọ́lẹ̀ á béèrè lọ́wọ́ yín jọ́ àkìyàmọ́ á jẹ yín yà rẹ̀. Islam tó wá create incentive fatima bí ọmọ obìnrin tá anabi sàlẹ sàlám sọ pé ẹni tọ́lọ̀ ń bá yàn dán ọmọ obìnrin ẹ méjì fún mẹ́ta fún tó bá rí wọn yọ̀ọ́ ra lè incentive wa wà fún àti bímọ obìnrin ọmọ obìnrin ọmọ obìnrin ọwọ́ adi pé tán bá fẹ́ fẹ́ wọn owó gi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyà tí mo jẹ obìnrin tó bá wà nílé ọkọ àkọ́kọ́ náà ni pé ọkọ rẹ̀ láǹfààní àti fẹ́ twenty ó láǹfààní àti fẹ́ any number tó bá wọn Islam lórí reduce ẹ̀sìn fọ́ Islam jà fóbìnrin lọ́nà tọ́pọ̀ lọ́nà tọ́pọ̀ tíyẹn bá wo bó ni obìnrin ṣe rí before kí Islam ó tó dé àti lẹ́yìn tí Islam dé tán ó transform ń tán pè lóbìnrin obìnrin wá di bíi gold nínú islam ó wá di ntí ní islam fi pọ́n ẹ lépinú kọ́va ara rẹ̀ má dàbí má dàbí swíìtì kan tán ti bó láìlọ́n lára ẹ̀ tí ẹ ṣe ń ṣe ń bà lé lérí nítorí níta bá kọ́va ní mọ́ níyì níta bá bò ní mọ́ níyì nígbà tó obìnrin ò bora mọ́ ẹ̀ wo bí ṣìnà ṣe pọ̀ nítorí tí ọkọ ọlọ́kọ kan bá rí lára tiẹ̀ ni ò ní jẹ́ kí ọ gbádùn ìyàwó rẹ̀ mọ́ níjọ́ tó bá ti mọ̀ pé ah ọ̀gbẹ́ni tí ń pọ́nlé lára ìyàwó mi kò tiẹ̀ tó nǹkan kan àwọn tán ní ìjù lọ ń pé wọ́n pọ̀ ń ta á fa kí ọmọ wò ta obìnrin yìí ò ní gbádùn ọkọ rẹ̀ mọ́ obìnrin náà ní ó padà jìyà ń tẹ̀ ń ṣe yẹn ìwọ̀kuwọ̀ tí wọ́n wọ̀ yẹn obìnrin ẹgbẹ́ rẹ̀ ní ó padà jìyà ẹ̀ nítorí pé tí ọba mọ tọkùnrin yẹn ọba rí tó yóò bá rí bòmí wò tí ọba rí bòmí wò sẹ́mọ̀ pé yóò fara mọ́ ìtóni yóò sì ṣe bí ìtóni yẹn lọ dájú àmọ́ nígbà tí wọ́n ti fi yìí tọ́ dájú tì rẹ̀ tó ti fi hàn ń ní pé kọ́ máa ṣe wọnàwọnà káàkiri ibi tọ́lọ̀ ń bá fi wá sí níbẹ̀ náà la lè dúró sí tá a ti gbádùn ayé o tá a bá ti gbọ́n ju ọlọ́run ọba lọ àmọ́ kábàámọ̀ bẹ́ẹ̀ ni èyí náà ni short message tí mo mú wá ní Jímọ̀ tèmi kọjá ìrántí fẹ́mi àti gbogbo ẹni tí ń gbọ́ wa náà kásìkò wa má bàa kọjá dédé àkókò tá a máa fi bára wa sọ̀rọ̀ ó ti kọjá already ọlọ́run jẹ́ àṣọpọ̀ Jímọ̀ láyé ẹ má gbàgbé láti sàṣàlátù وسلام على المرسلين والحمد لله رب العالمين